الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أشكر الله سبحانه وتعالى أبرر أبرر أبرر صلى الله عليه وسلم عليكم الكلام عليكم الوفاء والصلاة من تصدر أو أحاديث وأحاديث أكثر من هذا الصالحين báyọ̀ lọ́wọ́ wa ní àwọn tó kọjá lọ àti ìlànà ìgbà àwọn àyà náà ìgbà wa ṣe ń tọ́ka sí ìtura sọ́dọ̀ àwọn sọ̀rọ̀ owó wọ́tà àlá èyí ọ̀dà àwọn sọ̀rọ̀ wọ́tà àlá àwọn àṣàbí tó wà ní abẹ́rẹ́ òun náà ní kí ààrẹ ìgbà wa. وعن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر وأستغفر الله وأتوب إليه وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة رواه البخاري وأن أبي بن يسار المزني المزني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب اليوم مئة مرة حديث الأعظم هناك حديث أبو هريرة رضي الله عنه الرحمن الصخر في الله سبحانه وتعالى في قرآن يوسف قال وصلت به سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قلوا قوات النبي صلى الله عليه وسلم صلى به والله أنا أقول الله سبحانه وتعالى inni la asasirullah onídàájọ́ sẹ́yìn yìí òun máa ń ṣe asasirullah òun máa ń sọ̀rọ̀ àforíjì ọlọ́pàá subhanahu wa ta'ala wà á tó wù ilé yìí òun ti máa túbà lọ́sọ̀dọ̀ rẹ̀ ìjànì òun máa ń sẹ́yìn padà lọ́sọ̀dọ̀ rẹ̀ ẹ́ àtọ́wọ̀ tó ti máa ná àwùjọ àti òun ṣe túbà padà kó o ti fi ẹsẹ̀ yẹ fi wọn ṣe ọlọ́pàá subhanahu wa ta'ala tó àlẹ́ mi ti fi ìyá òní àkàrà òní sàbẹ̀ lóòótọ́ kan àlẹ́bí ni òun wọn tó bá tó náà lọ́sùn máa náwó rárá ní tó lé ní seven times. Àgbàwọ̀ ìgbàgbọ́ iná àwọ̀ àlẹ́bí ni òun máa ń pè é ní tó lé ní seven times. Tó táwọn wọ àdìsí ìdíje, ó wà lọ́sọ̀ yóò wọ́n rí ní àdìsí six thousand three hundred and seven. Tó àdìsí yìí ẹ̀kọ́ lálápọ̀ fẹ́ fún wa látara àdìsí látara àdìsí àlẹ́ sọ̀rọ̀ bá wà bí àdókò ti máa nínú àwọn ẹ̀dá tí àwọn sùhánù wọn kàrà dá báwọn ní ọlọ́wọ́ ti máa ṣe bí àwọn sùhánù wọn kàrà sọ̀rọ̀ kó mi dàbí ó sọ̀rọ̀ kó mi dèbè ní ẹgbẹ́ náà àtúwárí àdáni tuntun ní òun máa túbá àwọn sùhánù wọn kàrà ní nǹkan nígbà tó ní àfẹ́wọ́n táyì. tòun ilé ìwọ́n àwọn tó ń gbé àdìmọ́ sí àwọn ọ̀sán hàn wọ́n dáadáa yọ kan àwọn tó ń gbé àdìmọ́ sí àwọn ọ̀sán hàn wọ́n dáadáa yọ kan kan tó ẹ ní ìjọ tó ṣe ẹ̀jẹ̀ ṣe náà ẹgbẹ́ mi kẹ́kẹ́ gbé àdìmọ́ sí àwọn ọ̀sán hàn wọ́n dáadáa tó síbẹ̀síbẹ̀ náà àwọn àdìmọ́ tó bá ń bá àdìmọ́ àwọn tó lọ lọ́wọ́ àwọn tó bá ń bá ilẹ̀ bẹ̀ níbi àwọn kí n ṣe sẹ́wọ́tì ṣe sẹ́wọ́tì wà á láì tí wọ́n ti tó ṣe sẹ́wọ́tì nínú àwọn ẹ̀ka láì ẹ̀dí ni wọ́n ti wá sí ọ̀ ẹ̀dí ni wọ́n ti tún mí lọ ilé ẹ̀sìn tó pọ̀ ga tó a. àwọn ọ̀pọ̀ àwọn sábẹ́ àdìsí láti ló ní lóyún ibi àlẹ́bí ní áfíríkà ọ̀gbìn tàbí ìyàlọ́ àlẹ́bí tó ju sẹ́wọ́tì látara bẹ́ẹ̀ ti báyìí tó bá di wá mílíọ̀ lọ́wọ́ fíjọ́ mítà sí lọ tó bá di wá one thousand fíjọ́ mítà sí lọ. tó àdìsẹ́ lẹ́sẹ̀ tó tẹ̀lé àdìsù alàzàrù yẹ sá alùsàlì lọ́bí ọba wàhálì àdìsù yẹn wá yẹn lẹ́dà rẹ̀ bíra. ìwé kí ni àdájúgbà lérò pẹ̀lú ìtọ́jú fíjọ́ mítà sí lọ. ó ní àlọ́kọ́ àwọn ọ̀ṣun توبوا إلى الله واستغفروه أسلم رسول الله سبحانه وتعالى واستغفروه كما واني على بريده أما صاحب الله قال فإني أتوب في اليوم مئة مرة أنا كنت أقول لك nínú ọtún ọdún ọlọ́ subhanahu wa ta'ala ní ìgbà ọ̀dẹ ọdún táì. Sẹ́yìn ní ó sọ pé ọdẹ táì. Ìjọba ọ̀pẹ yẹn ó ní ìgbà tó ju sẹ́wọ́n ti lọ àdúrà tó lẹ́lẹ̀ kejì ní ọwọ́ ajọ́ pé wá pé tó ń bà lé òkú ẹni tó ti jẹ́ òkú lọ òun náà ní ọdẹ táyì tùbí àdìsá tó ń sọ láwà lọ sọlá kò ní wá tó ra wọn òun náà ló bá pé pé àwọn náà ló ju lóòjọ́ ẹ̀wọ̀n ọmọ tí wọ́n ta fún wa wà tó wù ilé ẹ̀ ṣé wọn ti ọgọ́rùn-ún ẹ̀ṣẹ̀ wá ní ojoojúmọ́ láàárọ̀ ní àbí ọ̀dọ́ ibi àtàwọ̀ àárọ̀ tí wọ́n ti láàárọ̀ òun ṣe wọ̀lẹ́ tòyìnlẹ yìí ló ń sọ̀rọ̀ àyíká nípa àwọn àbáàbí àti ìjọba àwọn ọ̀ṣọ́lá tí a lè kọ́ wa nínú ìlú tó bá ń sọ̀rọ̀ àwọn ọ̀ṣọ́lá àwọn ọ̀ṣọ́lá àti máa ń gbé okùn pa ọ̀pọ̀lọpọ̀ orí fúnyà alọ́nà ọ̀ṣọ́lá ni wọ́n sára nínú okùn pa orí fúnyà òun náà ti gbé lọ́pàá orí ẹ̀sẹ̀ ìyàlẹ́ lọ́pàá orí ìyàlẹ́ ti bá dé yóò mọ wá sí fún yẹn látara pé látara pé ìtẹ́tẹ́ látara pé ìrẹsì bá kò ní àwọn ẹ̀sìn ìṣẹ̀ǹtẹ̀. ẹ̀ẹ́dẹ́sẹ̀ máa ń pọ̀ lọ́wọ́ rẹ̀ gan-an tí máa ń tọrọ àdúrà gbà mí àwọn tó hàn wọ́n sáré ọ̀rọ̀ àdúrà tẹ̀lé rẹ̀ yẹ inú fẹ́ àní ìfọ̀ tẹ̀lé ìfọ̀ nínú àbá tó àwọn tí a máa ti tọrọ àforíjì ní gbogbo gbà yóò mọ̀ sí yóò mọ̀ sí gbogbo rẹ̀. ẹlẹ́bẹ̀ẹ́ náà nínú àwọn àdúrà mi ò máa tọrọ àforíjì òun wípé ní máa ń dùn máa wà lọ́sùn láti wọ̀ sàrà ní máa ń jẹ́ kí inú rẹ̀ ó dùn sí ẹrú rẹ̀ gẹ́gẹ́ bó ti wà nínú àdìgbò Abu Hamza àdáàbì Hamza àdáàbì Malik rọ̀bí ẹ̀rọ káàdì ọ̀tún lè láti fún wa àwọn ọ̀sẹ̀lá. àdìgbì àdìgbò Abu Hamza àdìgbì Malik tó jẹ́ pé káàdì ọ̀tún òun náà rẹ̀ kí máa ń fi tó ní ma ní ma wá bọ̀ láti ẹni gbogbo gbà. wọn wá gba àdìsí wa ọlọ́ọ̀lọ́ tó kọ́ wáyé sọ̀rọ̀ àwọn àjọ sọ̀lá ọlọ́ọ̀lọ́ sọ̀rọ̀ àwọn àjọ sọ̀lá sọ pé làwọ́ọ̀mù àkọ́ọ̀mù sọ́wọ́tì àbìyí àhàdìkùn sáfàtọ̀ àdàbà ìṣìṣì wọ̀kọ̀tà àkọ́ọ̀lọ́ alẹ́sìn náà ní ìwọ̀n tí ọlọ́run àgbà wọn làwọn ẹni sọ fún un pé àdébìsọ̀ fún wa pé lọ́wọ́ àwọn ọ̀rẹ́ iná ọ̀gá ọ̀sùnmáàdì owó dáadáa àwọn ẹ̀sùn púpọ̀ ìdáwó bá ti láti ní sí ìtúba ìtúba ẹ̀wẹ̀ tí ẹ̀rú bá túbà sí ọ̀gá ọ̀sùnmáàdì owó dáadáa ó ní inú ọ̀gá ọ̀sùnmáàdì owó dáadáa wọn tún gani inú rẹ̀ dùn inú dùn lórí pé ó sọ̀bá inú dùn ju bí kọ̀ọ̀kan tó o ti wá wá káàkiri o ti wá yọ ọmọ o mi pé sọ́ọ̀tù yóò wọlé ní má mo ti wá ní mo ti lé lórí ìrọ̀rùn ọ̀kadà àtọ́lá òfin àtúbàdà tó gbé làkú mi ti sọ̀rọ̀ ti bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ ti dájú ìdè pé mi ò ti bẹ́ àtàlọ́ àti làkú mi. àlọ́ mi kì í wá ayé làkú mi yẹn lórí ìdè ìtọ́sọ̀ tí òkò ti má ó ní kíni ìyànjú máa ń mú ó nínú aláṣọ àtàlọ́ àti eléyìí ó ní náà bá subhanahu wa ta'ala nínú yóò fi lò sí yàn. àdìsí tí wọ́n sàlàyé ẹ̀ lẹ́kọ̀ọ́ tó lẹ́wẹ́ nípa pé nínú àwọn subhanahu wa ta'ala ti máa ń tó nígbà tí wọ́n bá tí wọ́n sọ́dọ̀ ẹ̀ wáyà kàkà yìí ìwáyà ti sọ yóò bá lè ìsọ̀ yóò mú sí òun nígbà báwo àtẹ́sùkọ́ àbí táwọn ti àbí yìí ní ìdáyà tó kù ilé yìí ó ní àwọn subhanahu wa ta'ala ìdúró rẹ̀ máa ń pọ̀ gan máa dúró gan ìtúbà ẹrú rẹ̀ nígbà tó bá tó bá sọ́dọ̀ rẹ̀ من أحدكم كان على راحلته في أسفل ju ẹnì kọ̀ọ̀kan lórí lọ tó wà lórí nǹkan ọ̀gbun rẹ̀ ó wà lórí nǹkan ọ̀gbun rẹ̀ ní desert ilẹ̀ òkú ilẹ̀ òkú ilẹ̀ pápá ilẹ̀ òkú ojú òkú nìkan lẹ̀ ni wọ́n lọ ni wọ́n lọ alẹ́sọ̀lá wa lọ sílá bí nǹkan bọ́lá tẹ̀sí ní ìwú wà á lé ìhà àbọ̀ ààbò wọ̀nyí ọ̀wọ̀ àbúrò ìwà ni wọ́n sọ̀rọ̀ wọ́n ẹ̀ ìgbà lọ́wọ́ wàá yà kú ọ̀rọ̀ lórí àkúrẹ́ ní ìsìnkú oúnjẹ tí ó jẹ tẹ́lẹ̀ omi tí ó mú tẹ́lẹ̀ òsìkò tó ti lè rọ́ọ̀lẹ́ òsìkò tó ti lè rọ́ọ̀lẹ́ bàá yìí sábì ní ha àdéhùn àti ìdílé wo ti wá já ìdàkú mẹ́ tọ́ ilé ìtìlọ́rù ilé ìlọ́rù ilé ìlọ́rù ilé ìtìlọ́rù ìtàkà ti ti máa àdéhùn ìfà àdá àdájọ́ àmì ìdílé ha ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á lọ sí adé yìí kan ọwọ́ àlọ́ ní ìta ọwọ́ àwọn alábẹ̀tẹ̀ àdéhùn ní sinmi bẹ́ẹ̀ ó ti ọ̀pọ̀ bẹ́ẹ̀ àti ọmọ rẹ̀ àyíká ìjọba láti ní oúnjẹ tí wọ́n kọ́ bí ìka àgbo rẹ̀ tí òní gbàgbọ́ ó lè fi lọ́dọ̀. bàbá yìí dábàá wà kádà yìí alábì nígbà tó wà bẹ́ẹ̀ ètò wa bí ha kọ́ ìmọ̀tò ìdàwó nígbà tó ta sí lọ́la ilé òde làkúkú tó dé padà lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú oúnjẹ rẹ̀ pẹ̀lú oúnjẹ rẹ̀ wà kọ́láwó ìjọba bí ha ọwọ́ agbára ثم قال من شدة الفرق يريد لا تعدي من inú rẹ̀ wá dídùn débi pé òbẹ́ máa ti jẹ máa wà ní Allahumma anta abdi wa ana rabbu ó lè lọ́ba mi anta abdi wọlé rú mi wa ana rabbu ìjọba rẹ̀ àwọn tó máa lọ́ba ara ti máa yò àti wá ní akọ ẹ́ àti ìṣẹ́ ló sàn látara ìdílé lágbára dáa ní ẹsẹ̀ pọ̀ jù wà á ti sọ lẹ́nu wá bí wọ́n ti ní ìwà tó gbà nínú ó lè lọ́wọ́ ikú ojú òní ma gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tí ó bá lágbára dá nígbà tí ìtẹ̀wé ìtọ́ tí ó dá lágbára tó yẹ ìbànújẹ́ ìlágbára tó àlẹ́ yìí á sọ á kò ṣe ìdájọ́ fún àná tó fi á ó ká sí kí ẹ̀ wọ́n bá wọ́n bá wọ́n dá lára á dún ní òkú lẹ́wù kí ẹ̀ wá lè ní ọba kiri àwọn bá wọ́n dá lára ilé ìtẹ́lókòó rẹ̀ tó kúrò ẹ̀ àwọn ilé ìtẹ́lókòó dábàá pé ó sáà ti torí ìṣòro ìṣòro pọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ náà dábàá àti jẹ́ ìṣẹ̀fà sáká ìwà bẹ́ẹ̀ nípa àti ìwà àti ìdímá tó bá sọ fún ìgbà náà èyí náà ara ara àti ìlànà wà. àwọn ìwà wa lọ sílẹ̀ ìgbà àtúntò tó orí ìgbà tó bá yẹ lẹ́ wọn lọ wò ní àbáwò àbáwò bí àwọn táwọn ìwà náà wọ́n gbé ọ̀dọ́ tó ti wá dára sí ẹni bá ti ọ̀dà rẹ̀ ẹni ọ̀mọ̀ wúlà tó ìtumọ̀ ìjọsìn ìtumọ̀ ìjọsìn tó ti jẹ pẹrẹ ara ẹni ọlọ́sùn bá lọ́sà lọ́wọ́ á ní ẹgbẹ́ ara rẹ̀ fún wa yàtọ̀ òun kàn sáà lọ́wọ́ ní oṣù tó wa ní sáà lọ́wọ́ ní oṣù tó yẹ àwọn aláṣọ àwọn sùn á lọ́wọ́ sáà rà òun náà lọ́ba tó dá wa